Tá, tá. ẹ̀yìn ìyàwó mi mẹ́ni ẹ̀yìn obìnrin sọ yíyọ ọbẹ̀ yìí kan mọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa àti àṣà wa wọ́n bá ti gbé ìyàwó tuntun wá ṣe ló yẹ ká wá ṣe pé ọkọ ọwọ́ ọmọ ìyàwó rẹ̀. owó ìyàwó ìwúre owó ìwúre ọmọ ìyàwó yọ wọlé ọmọ ìyàwó. ìyàwó náà wà bí ọkọ ìyàwó tó wà lọmọ ìyàwó rẹ ká mọ̀ bóyá òun gẹ́gẹ́ ni àbó nǹkan. Àlàní lálẹ́. Ọkùnrin lọ́ta. Àlàní ọ̀sà. Àlàní lálẹ́. Yẹ́wò yẹ̀wò rẹ̀ wò. Sójú rẹ̀ wò. nǹkan ọ̀rẹ́ mi nǹkan tèmi náà. ẹ ah! ẹ mo fẹ́ wá lọ mojú mojú bóyá àlàní bóyá ó ṣe nǹkan tó yẹ kó ṣe àbí kò tó ṣe. olórí ibú awúsá ó wá náà lọ wọ àlàní àti ìyàwó rẹ̀ kà á dáa fún olórí ibú. awu awu àdìrú àdìrú awu àdìrú sí ẹ olórí ibú nítorí pé ọ̀rọ̀ yìí ó pa òun. digi dáadáa àtẹ̀kù tó kú ọwọ́ ọgbẹ́lẹ̀ ìyá rẹ̀ ọlẹ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wípé ọmọ rẹ̀ ni wọ́n fi fún wa. ọ̀bí mi léèrè ní àwọn èrò tó yẹ kẹ́mi ó fi ṣaya ẹ wá pàdé àpòpọ̀ ẹ múra sí. ìṣọ̀lá ń ni. ìyá àlàlí ẹ fojú màá mi ẹ sọ fún ọ̀rọ̀ yìí àmọ́ kí n tó kúrò lóko lánàá ó pẹ́ ilẹ̀ ti ṣú lẹ́yìn mo ti wá pinnu wípé tí n bá ti lọ tèrè oko mi tí n bá ti tà lọ́jà tí n bá ti tà lọ́jà tán máa àwọn ìyá àṣọ́dọ̀ yìí ẹ̀yìn tí mo ti wá ní ó yà lẹ́yìn ẹ̀mọ́ di awẹ́rọ́ awẹ́rọ́ ó máa mi bẹ́ẹ̀ láyé o. bèbí tẹ́tí pọ̀ ó jì lọ ẹ̀jẹ̀ sáré máa ń ṣètò ọkà àti ilá eléyìí méje pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ máa fẹ́ ẹ wò ní kíákíá báyìí mo dé ẹ́ àwẹ̀wọ̀ wá bí ó sọ mí lọ lóúnjẹ òkò ó sọ mí di dìkú lọ́rùn bàbá ẹ̀kọ́ jẹ ló wá ní ayé rẹ̀ wá jẹ àwẹ̀rọ̀ wá bí ọmọ ńkọ́ ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún kẹta lọ wà nù rẹ̀ ni ò nínú rẹ̀. Ah. Àwẹ̀rò. Màá mi, mo fẹ́ gbọ́ ọmọ ọmọ mi jó. Bàbá ẹ wò ìyẹn ìyẹn kì í ṣe wàhálà rárá. Ẹ mọ̀ pé ẹ máa jẹun, mo mọ̀ pé ẹ máa jẹun. Mo mọ̀ pé ẹ ṣe tó jẹ tó jẹ tiẹ̀ jẹun. Àwọn ọmọ ọmọ tó ń jẹ lọ kọ́ ọlọ́kà kọ́ ọ̀sẹ̀ igbá kọ́ ọ̀sánwó. Àwẹ̀rò fún mi lọ́mọ ọmọ. Ẹ rárá o. Ta ni àlejò tó mú wá yìí? àwẹ̀ ró. ẹlẹ́rántí rẹ̀. kí ni ìrántí. ọ̀rẹ́ mi ni ọmọ ìyá lọ́dọ̀ ọmọ ìyá lóbì lọ́dọ̀ ọba lọ́dọ̀ ọba lọ́nà ní. Ah, ah, ah, ọmọ ìyá ọba lọ́pọ̀ náà ẹjọ́ mẹ́ta o bó o ní ni ń kọ́ ọmọ náà ń kọ́. ọmọ tẹ wàhálà báyìí. ó ti tó ọdún mẹ́ta báyìí kó ọ̀rẹ́ mi ti wọlé ọkọ àmọ́ kò sọ́mọ. ó dáa kò burú ọ̀rọ̀ bá rú ni lójú á ni. ilẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí alápò ire tó ń pè ní ìkà wọ́n fi péré wọ́n fi iwájú ifọ̀ ọgbọ́ èyí fọ́ ọgbọ́ òlùmú lọ́tún ọ̀lọ̀kọ̀rọ̀ lọ́sì àárín ifá ìtọ̀ ọ̀run tó bá ṣe dédé owí làwọn mi ni bàtà ń kẹ́lọ́tù Ifẹ̀. àbẹ̀bí ọ̀rẹ́ rẹ yóò fi inú soyún yóò sì fẹ̀yìn gbọ́mọpọ̀n wo ọmọ mọ́ra ọmọ mọ́ra ọmọ yí ọ̀ká òun ṣe ètò ọ̀sẹ̀ kan lọ́wọ́ lẹ́kùnrin tẹ́lẹ̀ ni mẹ́fún kan náà wọ́n bàárà mi ìbù díẹ̀ fún ọ ó mọ fi wẹ̀ wọ́. ṣé o sì yà á ló máa rí yín. Sister, uh, tell me not to bring uh, apple back. Ginger back. Ṣé a fà? Ṣé àwọn ọmọ ní àwọn ènìyàn? Ẹ ti tọ́jú mẹ́ta. àwọn oògùn tí mo kọ síbẹ̀ yẹn tẹ bá lọ síbi báńkò oògùn pamọ́ sí ó jẹ tẹrí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ níbẹ̀ ṣùgbọ́n àgbàdúrà pé ọlọ́run jẹ́ kó bá yín lára. àṣẹ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ àlàyé òkú kan ó dàbọ̀ ìhó àdìhó wàhálà rẹ̀ pọ̀ ah, wọ́n lè sọ pọ̀ ó ti máa ń ṣe nù ah, àmọ́ ó mọ̀ ọ́ sẹ́ àyà mi o àyà mi o àbẹ̀rẹ̀ àyà mi o ẹ àyà mi o àbẹ̀rẹ̀ tí mo fẹ́ ní ìsìnkú lọ́tà àyà mi o àbẹ̀rẹ̀ àyà mi sọ̀rọ̀ tí àwọn afẹ́sẹ̀ rẹ̀ kọ̀ ẹ ẹ o ṣe pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́ o àbẹ̀rẹ̀ o mi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ yọ̀dà pọ̀. nílẹ̀ wa yìí a gbọ́dọ̀ máa ṣe díẹ̀ díẹ̀ ni nítorí sọ̀rọ̀ ọmọ tí mọ̀ ló bá dé ìtìtọ́jú owó pamọ́ fún sọ̀mọ̀ ẹ̀ẹ́n. <laughs>